الحديث الصحيح والضعيف والحسن وهكذا لا يأخذ جملة من أنواع الخبر فلما كانت أنواع الخبر كثيرة ذكروا من ما لا بد منه وما لكن بطلب هذا الشأن أن ربما تقول مطلوبني متفقني منقطعني معضلني مرتبني أعطيتني موقوفني تأثرني ورسمي كل واحد على الأثر رسمي الرسم هو المانع هو الجامع المانع كالحد وهو ما لا يخرج عن ما هو فيه داخل ولا يدخل فيه ما هو عنه خارج سواء تقول رسم رسم من ذلك nígbà fẹ́ sọ yìí o ntí o sì lé òye wọlé ntí mọ́tò yìí jáde hàtì bíi hàtì ìròyìn náà. فلا لا يخرج منه يدخل فيه ولا يدخل فيه يخرج عنه على الأثر أثر ألف لام خلفتا من سوريا على أثر من أصل البيكوتينامية ورسم كل واحد على اثر ألف لام كل ورقه الدمير الدمير فالمطمئن فالمسند ما معنى المسند السند عند العرب له معاني متنوعة يطلق السند ويراد به ما ارتفع من سفح الجبل لماذا؟ لأن كل راوي لأن كل راوي يرفع كلامه إلى قائله إذا tó bá يجري ju iye jẹ́ rẹ̀ السند والسند يطلق ويراد به الاحتمال أبو مالك هو سندهم في الفقه في جبول gbogbo aládùúgbò de ẹ̀mí agbára ní sálámù wọn ọlọ́mọdé òtúlé o kẹ́kẹ́ kẹ́kẹ́ gbà o wọ́n nítorí wípé sálámù ó ní mọ̀ọ́dámọ́dù wa fi tẹ̀sírí wa tẹ̀sírí. Hmm. ẹgbẹ́ àná pọ́blẹ́mù gẹ́gẹ́ pẹ̀lú ọ̀rọ̀ táwọn ẹbí sọ tó hàn tí wọ́n lọ sọ á ti mọ ìyá rẹ̀ fún wọ́n ti pín ẹ̀sìn fún wa ìjẹ́ lè ti bò tá a fi lè gẹ́ẹ̀tì ọ̀nbẹ ọ̀rọ̀ wa dápọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà pẹ̀ tí nǹkan kan lè bù lójú kí làgùn bẹ́ẹ̀ ló jẹ́ pẹ̀lú ìdìbò ìdìbò ìdìbò ìdìbò àwọn àfa ìlú ọ̀sẹ̀ lẹ́sìn ìlú rẹ̀ tẹ́ bá mi lọ. àánú tó lọ́n ti máa ṣe é sí gbogbo àti pàtàkì ògùn àti ọ̀sọ̀. ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ dájọ́ lé lórí torí bí ọ̀nà tó bá dọ̀gbọ́ wọn kọ̀mìtìmọ́lẹ̀ wà ní. ẹlẹ́ẹ̀kejì kò wá síbẹ̀ tí wàá wà tó àdéhùn àdéhùn àtàkùn ẹ̀kún jìnnà ẹ̀ ti bá padà tí ó tún ju ètò ọ̀dọ̀ màdàlẹ́ àwọn ọ̀gbìn irú jẹ́ wípé àwọn mímọ̀ àwọn òye ṣe yẹ̀yẹ̀ àwọn àfárá bíi ti wọ́n máa yìí ní ìṣẹ́wàdà because ẹni tó ń lọ lórí ẹni olómi òtú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n lọ́kọ̀ pàwọ́ ẹ̀yọ kan wọ́n ti pàṣẹ ọ̀wọ́ nígbà lọ́yọ̀ wọ́n ti túbọ̀ bọ̀ láti ọ̀dọ́ máa ètú bá tó lọ lórí ìṣe ìdúró ọ̀gá ní àgbà náà torí pé ẹ̀sìn nílé ni làwọn táǹgbà ọ̀gá ní. fàlùmọ́sì náà يكون فالمسند الذي يكون نقلا الحديث المسند هو ما نقل بسند متصل إلى النبي صلى الله عليه وسلم بسند متصل متصل إلى النبي صلى الله عليه وسلم ما معنى الاتصال؟ الاتصال إيه؟ هو ما ظاهر اتصاله بارزة سواء كان منتهى وما يرى مصدره والسقط للمتعة إليه فهو المتكفل gbogbo àdìsẹ bá ti wí pé ìtìsọ́ọ̀nù gbẹgbẹ ẹ máa wo eléyìí àwọn afọ àwọn mú kìlọ̀ pẹ̀lú wá pẹ̀lú rẹ̀ ká mú mi ìsáàlù wá pẹ̀lú ìlú mùsùlùmí الحديث المتصل للنبي صلى الله عليه وسلم عن الاتصال فالحديث المتصل ونظر نظر اتصاله بسماع كل راو عمن فوقه ان كوكا يوم mọ̀ يقول ìpè àfa àfàbà báyìí báyìí báyìí báyìí báyìí kí ló dọ̀rọ̀ sọ̀rọ̀ náà sí àná mi wọ̀. fàyínà ni ẹ̀rí ẹ̀kú ọ̀hún bìlà mùsùlùmí òní gbọ́dọ̀ tó wọ́n gbà wá pẹ̀lú àwọn tí wọ́n ń pè àwọn gbọ́lọ́gbọ́ àfa àwọn tí ń sọ fáwọn tí ìtọ́jú àti ìtìsọ́lù ó sì wà pẹ̀lú wọn kì í ṣe wípé ẹ̀ẹ́. قيل أنها تلك الروح اتصال البلاد من التميز كيس اتصال كيس الزرع منبت أجمي لو أجمي لو بس وما يرون ذلك الفترة إذا رواي أنا أقول تسمع أنا دبتين لو سوى دبتين لو يمكن أن أقول رواي دبتين لو سواء كان سفرا او الى بيته نفر التابعين نقول يقول لك سؤالي ومرضه الحديث المرجوح ومرضه الحديث المرجوح ايوه مرات كتير مهم مش عارف يوصل وهذا الحديث وهذا الاثر قلت كتب الى قائله طبق بارك الله لك في موجود لك وشكرت الوالد لتأويتي بوضع حتى الباطل ما أصبح وهذا الاختصار منقطع إليه كنت بدأ بلا الرؤية أكل ولا مبالين ترى البيع شرب في سوق وسجنة أنا من زوج جميل يمكن بقى أنا أنا حبيبي النبي قولوا أنا فقط النبي قوات كان يقولوا بيجي فلسفة بس ما كنت ويسمى kò sì gbèsè àbí kánà kan sọ̀tọ̀ náà nǹkan wọ̀ mọ́lẹ̀ àwọn afọ àwọn ọmọ sọ wípé sálábù tí ìtìsọ́nù ń bẹ́ẹ̀ lọ́dún ànàbí mùbáṣárọ̀ sí ìpè àgbàfà ọ̀pọ̀lọpọ̀ kọ̀dẹ̀ wọ́n máa ń lo máàlìkù àníbìlì ṣèhàbí àníbìlì ṣèhàbí àníbìlì àhàrọ́jì àníbìlì àbí rọ́dà rọ́dà rọ́dà rọ́dà باب المضارع مالكين أمن الأعرج أمن من النبي àwọn afọ́ wa ní wọ́n wọ́n yọ́nà sọ́tọ̀ ìpátọ̀lù nílùú sàárè ẹni tí a lọ́tọ̀rọ̀ bí ẹgbẹ́ a ní ìntì àwọ̀ ọ̀rọ̀ a ní ìntì àwọ̀ ẹni tó sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ ní àdìsí fi bàbá ọ̀rọ̀ àwọn ọmọ fi àti ẹ̀jọ̀ ọ̀gbọ̀n gan bàbá ìfọ̀kọ̀ ẹ̀jọ̀ ọ̀jọ̀ bàbá ọ̀gbọ̀n ntì àyìn dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ pé lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ tí a fẹ́ mọ̀ pọ̀bù tó náà bọ̀rọ̀ tẹ̀lé lọ́kàn sàwọn kálẹ̀ ní mú ta ilé ìlú sọ̀tọ́lá àwọn sọ̀hábà àwùjọ àyìn gbogbo tó yọ jẹ́ tọ́ba ti dá pé nínú ọ̀rọ̀ àdẹ́bì lọ́sọ̀ọ́ tàbí lọ́sọ̀ ni tàbí lọ́sọ̀ ni ní nta ní ìdíndín àdúsàlù kẹsì ni pé sọ̀rọ̀ gbọ́dọ̀ ń tàn tó ń tàn gẹ́gẹ́ lọ́sọ̀. irú ẹ̀kọ́ ìlà kan tí mẹ́mọ́ wá sí fún ṣàfihàn ó ní láàá àyàmú بعد الحلال والحرام إلما أنبل من الطب لن يمكن يبقى شريك ولا بقى من البيت إن ثم المكان àmàlà tó gbé gbogbo ọmọ mímì káàkiri níbẹ̀ ní bá wọn gbá tó ẹ ti fi wọn mọ̀ mímọ̀ délé lọ ju ìmọ̀ òsàn lọ. lára ẹlẹ́nu bá a jẹ ṣáda rẹ̀ wọ́n gbọ́dọ̀ bá wọn mú ìmọ̀ àmàlà nínú àpèjì. ẹ wo iṣẹ́ ti bẹ́ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ànábìlà àti ìmọ̀ gbogbo ẹ̀sẹ̀ pé sọ́dọ̀ àbúrò kan sọ ẹ̀ sì tún àbúrò لو ذكر أن فيها كمجلد من جيني ما صح من الصحابة من الأثر كما تعرف ابن جبير شو هذا هذا شو زي كل هيك وصلوا له نو ما كان في في ساعتين يتكلم هذا هو أن تعلم من كارو أن تصل يكون إلى ما يصل إليه هو إذا صح الحديث فهو مذهبي ẹni tó sọ bá ń fúrẹ́tì náà wà fà àbúrò àdìsá mẹ́lẹ̀ wọ́n fi máa gbogbo wọn náà yẹn sọ ṣùgbọ́n máa nà ẹ̀ lómi ṣùgbọ́n ti rí nígbà tó tí o gbọ́ ẹ̀rọ fún ní sọ gángan nù ṣùgbọ́n níbi ti ti wọn à ní mùsùkìlà ibi ìtàgé ni àti ní mùsùkìlà pé hali tẹ̀jú lùwáyà tó lè bá rẹ̀. Hmm àlejò máa nàgbà àkìtì wa àwọn apákan àbá ní láyé tó ọba ti hàn kàn wá because ọ̀rọ̀ táwọn ìbí ìsọjá jẹ ẹ̀yìn ń wò lọ́rọ̀ yẹn àwọn nǹkan kan bẹ̀rẹ̀ lọ́n ti wọ̀n sí inú ẹ̀ tí òfin tó lè rọ́pò rẹ̀. àlùbí ìlú rọ́bà náà hábùlà ní níbi kan ògbó rọ́bà náà á kiri. so nkeke bɛ ɛwɔ ɛɛ ɛntɛ gɛte taa nan sisan kɔla bɛ ipe ida awai ta ila firashi alama ni ya san kuma ti lillahi wa amantu bi nabiyyika alladhi arsalta n ba sọ pé wa amantu bi rasulika alladhi arsalta rasul yẹ kú sẹgbẹ nabi alẹ́ bí nabi lakọ̀kọ́ kó lọ sí ẹlẹ́ẹ̀kejì kó má bàa sí nǹkan kan tó kú mẹ́wàá níbi ìlú wà tẹ̀lé sáré wọ́n ti máa ń lé lọ́pọ̀ àdúgbò tí o ti ń yẹ bàbá mi ti ń yẹ ọdún wà bí màbí yí ká tẹ̀lé àrùn sálítà wà bí wọ́n sún yí ká tẹ̀lé àrùn sálítà ní máa nà sí àkànlé ńlá ó sì níbi ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ni wípé. جواز الرواية بالمعنى لمن كان أهلا لذلك لن تتبه مثل ما ده مشكلة ده هنا وكان جازاء الرواية بالمعنى إمام بخاري بنت توتو عبد الرحمن ما في تدير الكابوس ṣùgbọ́n àwọn náà dá nǹkan sí àlọ́ níbi tẹ́lẹ̀ kò ṣòfò fún. yẹn ló mú sí èèmọ̀ ló mú sí yẹn o. ọ̀ṣun ọ̀lọ́ ṣe rí dífẹ́ǹsì ti ń bẹ láàrin tó máa ń bọ̀ lọ́wọ́ sí i tó jẹ́ pé ọlọ́run kẹjọ fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n jọ ní papọ̀. dídòdìdò tá à ń sọ yìí náà ó lè ojú ìfẹ́ sọ̀rọ̀ dẹ́gbà tọ́jú pé wàfíìrì wáyà ìpínlẹ̀ ìlú. lápẹ̀ àlùmí ìdàsájìnà àgbẹ̀ ìlú ẹ̀rọ ìdàkánà jùlọ àgbẹ̀ tó bá di pé òun bá ti yọ. kúkú ìyá náà wà á lóyún àbúrò five to ten minutes tó bá ti di pé kò bá ti ìtòbi kọ́tà tó yẹ àgbọ̀dé àwọn ọmọ ẹlẹ́wọ̀n káàkiri torí káàkiri làwọn àjọ tó ti máa ń yẹn. ó ṣe lọ́dún tó wá padà sọ pé ọ̀kúkú àti nìkọ́ áwọ́kí àwọn gbogbo tá a bá wọn ní kábí kámọ́rọ̀ lọ́dún lọ́dún kọ́ni wọ́n lè fi gbọ́dọ̀ lọ́wọ́ nítorí wípé òun kan bẹ nínú ọdún tọ́lọ̀ máa ń sọ ìdánwò kalẹ̀ gbogbo tí wọ́n bá ti wá dé àdéhùn ọ̀bọ̀ wọn ni tí wọ́n bá ti kọjá mẹ́rin olórí yìí yẹ̀pẹ̀ mú mi yẹ̀pẹ̀ mú mi. ọ̀dọ̀ mọ́mọ́ mùsùlùmí ẹ̀fẹ̀ wà á yìí wà sí kúlí àmì lẹ́yìn ìyá. lẹ́yìn àwọn olè lẹ́yìn àyè mùsùlùmí ààrẹ tó ìṣòro àwọn àbá ṣùgbọ́n nínú àwọn mímọ̀ tí wọ́n gbé ìgbìyànjú wà lẹ́yìn ìjọba ìjọba. ibi tí wọ́n gbà bọ́ọ̀lù yìí pa pé àwọn náà kó àwọn tẹ̀sí alẹ́ nì. fa iná tẹ́sí ẹ̀ka sùkú mẹ́ta máa ń sọ̀rọ̀ ìmọ̀ mọ̀ sí ibi bàwá. ìmọ̀ kò kọ́ rí wọ́n bọ̀ á mi máa nà máa nà wọ́n dà mí lẹ́lẹ̀. fa iná tẹ́sí ẹ̀ka sùkú ní kọjá tí wọ́n lọ rí pé ẹ̀sùn bá fi dára tó dábàá tó bá fi dára dára tí ó mú òun ní pé ní àgbọ̀dẹ wọ́n àti mo sọ̀rọ̀ ẹ̀ kiri ẹgbẹ́ òun tó jùlọ wà ní tabuwa lọ ń máa nà wípé tó ti kẹ́ ẹ̀ sí kẹ́ ẹ̀ tó dédé yìí o ẹ̀ ti gbé ìrùn tó fèmí ọ̀nà mi o ó lè pé gbogbo sábà bá ti wọ́n wọ́n ń jù. Hmm, hmm, hmm. ìkọ́mọ̀

ṣé n bá mi lọ. àlàkọ́wùlì nígbà tá a fi lo àwòrán àwòrán múná lè tẹ̀lé orí yìí kìlá láti sọ fún wa wípé kìlá kò sí bẹ́ẹ̀ apá kan fún wa wípé mọ̀fún náà ní ìjẹ́bàrọ̀ wà lọ́sọ̀rọ̀ sáré sọ̀hábí. ṣé ntí mọ̀ ntí bá ti ti sọ̀dọ̀ ànábì tọ́jà pẹ́sà àbẹ̀rẹ̀ nìkan ló ti ti sọ̀dọ̀ rẹ̀ apáta àfààní nìkan ni ọ̀kú kò sí táàbì bẹ́ tàbí táàbì tàbí apákẹ́lò ìdá tàbí náà láti bọ̀bẹ̀ náà wọ́n máa lo ìmọ̀fó tó yẹ láti ní àlùmọ̀fó àlùmọ̀tẹ́fẹ̀ wà àlùmọ̀fó àlùmọ̀kọ́tẹ̀. mọ̀fó fẹ̀ ń tàbí pé àbí ìmọ̀ àti ìbáyìí ṣùgbọ́n ẹni tí ó sọ àbákàbá ni ọgọ́dọ̀ jẹ́ lómi ìdìbò àbí lọ. àbákàbá ló wọ́n fún náà ló jẹ́ olùdókè àgbà ní ọ̀rọ̀ bá àgbàdo ọ̀rọ̀ bàbá olùkọ́ tí ó dà mí jẹ́ ó sì ní àlàyé sáàtì lórí rẹ̀ wọ́n wá ní sábà àlùmọ̀ fún àlùmọ̀ Pikiran Misalim Bin Abdul eléyìí ìmọ̀ mọ́lìkì ní àfáwọn onígbèsè àgbà ọ̀sọ̀ èpè àfa àtàlẹ́mù tani àbúlẹ̀ tani àbúlẹ̀. Ibùdó náà mi nà. Tani sani amini sani ibn abdullahi ana bi abdullahi tabani alibin shahab an sa'alimin ibn abdullahi an jaddi so ẹ̀wọ̀ èyí máàlìkù sọ pé àfọwọ́ṣẹ́ àbò wọ́n sọ fún àpapọ̀ àzáyé wọn ta ni sọ́ọ̀lù láyé mo bá pẹ̀lú bàbá yìí lọ́nà pẹ̀lú lọ́nà. kò bá wà láyé òun náà gbà wọn lọ́pọ̀ lọ́pẹ́. kí n tí wọ́n ṣe ń fi wọ̀n lọ pé a ní àbúrò ẹ̀sìn òun náà. tẹ̀síkẹ́jì tó fi wá kan ọ̀rọ̀ tí wọ́n sọ fún ẹgbẹ́. sábàmì lọ mìsáàlì pé àyìnbó fún lọ́dọ̀ àbẹ̀kọ̀ ọ̀gá nìkan ní ọmọ ọkùnrin gbé olóńtọ̀ ọ̀gá mo an ka tó lò àwọn máa ń pọ̀ jù lóṣù ìbá máa ń pọ̀ jù lóṣù ìbá tàbí tàbí náà lè sọ̀rọ̀ tí wọ́n pè bó ṣe ẹ̀dá lánàá wọ́n ní sẹ́yìn wa wọ́n ní ẹ̀dá gbogbo ìwà ayé àtìmọ́ sálábù ti máa wípé máa yẹ fún ànáàbí ànáàbí àti ọ̀gbọ́n yóò sọ̀rọ̀ abúlé mọ̀ ní ẹ̀yọ́ lọ́wọ́ lápẹ̀ẹ́ ẹ wo. حديث نهى رسول الله صلى الله عليه وسلم عن الشبار أفقى فلا يجب والشبار أن زوج الرجل ابنته وعلى أن زوج الآخر ابنته وليس بينهما صداقة كثير جزء من إذا كان في كي شو ló sọ ma lọ sí ní òtún wáyà wọn kéde lọ sọ̀rọ̀ àbúlé nínú ma ló lọ sọ àwọn kan yóò náà kí ìrùtọ̀ yí àfa ìmọ̀ màá ní kìlọ̀ sọ màkà náà ìmọ̀ màá de kìlọ̀ sọ ṣùgbọ́n ní ìpín ọ̀rọ̀ yẹn kò ta tó ń dín kò láti bẹ̀ àfa o àwọn pọ́blẹ́mù sàwọn kan ló ń tẹ̀ fà sílẹ̀ kó tó ọ̀rọ̀ náà kọ̀dà wà láti lè fà sàwọn na àbúrú àdàdàbọ̀ mọ́tẹ́ lòdì kí ṣùgbọ́n láti ẹni láti mọ̀ pé ẹni ìrìnàjò náà ló máa ṣàdé kò ṣe é máa sọ gbọ́n pé ilé ìwádìí kù káàmì sọ tó tó fún ṣe é sọ fún báwọ̀ pẹ̀lú wọ́n ti mọ̀ pé ah, lẹ́bù ẹ̀mí níbi níbi níbi rèview. الخبر المرفوع المنقطع مالك أنا طيب، من المنزل عمر لا تكون غلوب بقول تعمل ليه زي رفع إلى منزلة لا الصحابي آه آه عبد الله شوف يا رب نعم. منظومة يقنان túmọ̀ túmọ̀ sí pé kàfi ká tó bọ́ sínú àlùfíà sàyẹ́ǹsì so láti dúdú náà eléyìí náà ti máa hádà wá ibẹ̀ láti wá máa wá tàkọ̀ wá náà. هاك جملة من أنواع الخبر هاك جملة من أنواع الخبر ورسم كل واحد على الأثر ورسم كل واحد على الأثر ورسم كل واحد على الأثر ورسم كل واحد على الأثر والمسند الذي يكون نقلا فالمسند الذي يكون نقلا ينهي متصلا بسند إلى النهي متصلا بسند إلى النهي متصلا بسند إلى النهي متصلا ومن يرى مسنده قد قد ومن يرى مسنده وما يولد قد اتصل بالمنتهى إليه فهو المتصل بالمنتهى إليه فهو المتصل للمنتهى إليه فهو المتصل للمنتهى إليه فهو المتصل والخبر المرفوع والخبر المرفوع ما قد نسبا بالمصطفى رفوما قد صرفا للمصطفى رفوما قد صرفا للمصطفى رفع من قد صيبا للمصطفى رفع من قد صيبا وهاك جملة من الواعي الغبراء من كل واحد على العتق ورب من كل واحد فالمسند الذي يكون نكلا بسند إلى النبي متصلا بسند إلى النبي متصلا وما يرى مسنده قد اتصل للمنتهى إليه فهو المتصل للمنتهى إليه فهو والخبر لمرحوما قد نسبا للمصطفى أو رفع من قد صاحبا للمصطفى أو رفع من قد صاحبا واضح